صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته أدعى تفوانا وبا أترى يكفوان نبوى محمد صلى الله عليه وآله وسلم ọlọ́run ọba tí ó tún kádàrá nínú ọlá nínú àánú rẹ̀ tí ó tún ní ká eléyìí tí ó ń dé sí etí gbọ̀yìn látòrí ìkànnì àdàbà eighty eight point nine fm tó kalẹ̀ sí ìlú ìlara mọ̀kín àkúrẹ́ olóyìnmẹ̀kùn tó èmi ọmọ ìyá yín abu ayman alásálí ló tún ti kalẹ̀ báyìí wà yìí ò sílé agodo láti mọ tukọ̀ ètò yín ètò wa ọ̀hún ètò alálùbáríkà ètò tí ó ń sọ̀rọ̀ nípa mímọ ọlọ́run ọba àlekè ọlá lọ́kàn ètò tí ń sọ̀rọ̀ nípa ṣíṣe ọlọ́run ọba àlekè lásán ètò tí ń sọ̀rọ̀ nípa ká mọ̀ wá orogún pẹ̀lú ọlọ́run ká mọ̀ wá ẹgbẹ̀ra pẹ̀lú ọlọ́run ká mọ̀ wá òòṣà kankan ká mọ̀ tó fi kún ọlọ́run ọba lẹ́gbẹ̀ẹ́ ètò yìí ètò àlùbáríkà ni ilé tó yẹ pé tí a bá ní kí a máa mú gbogbo tí ń bẹ́ẹ̀ ká máa mú lò ọlọ́run ọba àlékọ́lá bísíláì tààlà yóò lé ní sábà bí èrè wa àti sàárè àti abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala bimanihi wa fadlihi wa karamihi gbogbo ilé tí a ti ń wí láti ìwáṣẹ̀ kọ́lọ́mù ọba àlekọ́lá kò jọ kí ó fi sínú mizan hasanah ti wà àti àwa tí à ń wí àti àwa tí à ń gbọ́ birahmatihi ya arhamar rahimin níbi tí a ti dúró ẹ̀yin olùgbọ́ wa nínú ilé òun náà ni gbólóhùn tí àfa ti sọ wípé ọ̀rọ̀ tí ọlọ́run ọba sọ wípé walladhina tad'una min dunihi ma yamlikuna min qitmir gbogbo àwọn tó yẹ pé <clears throat> ẹ̀ ń pè wọ̀nyí tẹ́ fọlọ́wọ́n ba àlékọ́lá tẹ́ filẹ̀ ọlọ́wọ́n ba ní gbogbo àwọn tẹ́ ń pè wọ̀nyí tẹ́ fi ọlọ́wọ́n ba àlékọ́lá sílẹ̀ tẹ́ pé ọlọ́wọ́n ba mọ́yẹ̀mìlẹ́kù nàmí kìtìmìrì wọ́n lè dá gágá okùn ẹyọ kan tí ń bẹ nínú dẹ̀bínú ọlọ́run ní kìtìmìrì wọ́n lè dá gágá okùn tẹ́ tábà pa ìlàwẹ̀ dàbínú á rí pé kóró ń bẹ́ẹ̀ láàrin dàbínú yẹn á rí pé okùn kan bẹ́ńbẹ́ okùn tínrín eléyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi ṣàfiwé ajizul mabud ó fi ṣàfiwé ìkágara gbogbo tí àwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala kúrò níbi fífọwọ́sọ̀yà ohunkóhun wípé òun lè dáa ó túmọ̀ sí wípé àwọn òòṣà wọ̀nyí tí àwọn èèyàn ń pè yìí àwọn n tí àwọn èèyàn ń wárí fún yìí àwọn nǹkan tí wọ́n tún lọ ń bá tọ́lá ń jìrì ẹ̀bẹ̀ lọ sọ́dọ̀ rẹ̀ àtọ̀sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ pọ̀nyànpọ̀nyàn nínú ayé asúrátù fàátì ayé ẹlẹ́kẹtàlá tá a kà yí pé wàlẹ́dínà tad'una min dunihi àwọn tẹ́ ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba àwọn tẹ́ ń pè tẹ́ fọlọ́run ọba lẹ̀ tẹ́ pé ma yamlikuna lè dá kódà lè dá nǹkan kan pàápàá bó tilẹ̀ kí kó mọ ó túmọ̀ sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí téèyàn bá kú sórí ẹ̀ ó kú sórí ẹbọ téèyàn bá kú sórí ẹ̀ ó kú sórí pé kò ní báyọ̀ náà ọlọ́run ọba àlékè ọlápàdé nítorí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala kì fi ẹbọ bá ní ṣeré ẹ kórè mọ́mì eléyìí náà àwọn ọ̀rọ̀ tó ni pàápàá jùlọ tí wọ́n bá ṣàfẹ́kù àwọn olólùfẹ́ wọn pé kórè mọ́mì tọ̀ ká dákun kájọ́ nítorí tọ́lọ́run ọba subhanahu gbogbo ibi tí orí wọn bá mì sí ee kó mọ́ wọ̀n mí débi ẹbọ ẹbọ mọ́ bá fẹ́ jẹ́ ni gbogbo sẹ́tìyàn ti ń ṣe bọ̀ láti ìwáṣẹ̀ gbogbo ẹ̀ pátá lẹ́bọ̀ sí kí ni gbogbo ẹ̀ lẹ́bọ̀ bàjẹ́ afátẹ̀síwájú ni wà fi sọ̀híhí inú sọ̀hí bákan náà ní ànábìwá muhammad sallallahu alaihi wasallam nígbà hadith afáwa anas ọmọ malik ọlọ́nkóyọ́nù sí wọn wọn ni ṣùjá nàbíyù sallallahu alaihi wasallam yọmú ọ̀hùd wọn ni ànábìwá muhammad sallallahu wọ́n sì léṣe ní ọjọ́ ogun ohud wàkúsirá turba iyàtò wọ́n sì kan eyín ọ̀gàn anabi sallallahu alayhi wa sallam fakọ́l nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ inú bí anabi anabi sallallahu alayhi wa sallam anabi ní kẹfà yóò fi ṣọkọ́ mú ṣáájú nàbí yahu sáwọn èèyàn wọ̀nyí sí wọ́n sì yege báyìí sáwọn èèyàn wọ̀nyí sí wọ́n sì làlẹ́ ọ báyìí àwọn èèyàn wo àwọn tí wọ́n han ànábì tọ́lọ́wọ́n ọba àlejòlá tó rán sí wọn àwọn tó wọ́n hàn án lè mọ̀ àwọn tí wọ́n fẹ́ kó ríṣẹ́ ọlọ́wọ́n ọba jẹ́ fanazalat ọlọ́run bá sọ ayà ìka rẹ̀ pé láìsà láka minal amúrú ṣe eré ànábì kò sí nǹkan tó kàn ọ́ pẹ̀lú wípé kò mọ ọmọ kan wípé kán mọ́ mọ̀nà wọ́n lè ṣe tó kù díẹ̀ káàtó látàrí pé bóyá ọ̀rọ̀ ò tí ì yé wọn tó àbí látàrí kó jẹ́ pé àsìkò tí olúwa bá dẹ́dà tó kọ wípé wọ́n ó gbà fọ́lọ́wọn ọba ò tí ì tó kán wá mọ̀ ṣàwọn nǹkan wọ̀nyí kó wá fẹ́ faraya àbó fẹ́ gbarata àbó fẹ́ gbìjà ọlọ́run ọba fúnra rẹ̀ ànábì ọlọ́run ọba ní ìrẹ́ ànábì láìsàlákà minel amúrṣe gbogbo àlámọ̀rí tí báwọn yóò ṣe wà guided bí wọ́n ṣe mọ̀nà gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí lọ́wọ́ rẹ o ọwọ́ ọlọ́run ọba àlekẹ́lá ló so mọ́ lérò wípé bí a torí pé tó bá fi ọ̀rọ̀ wọn sí tó bá bẹ̀rẹ̀ sí ń bẹ lọ́wọ́ ọba lé wọn lórí bóyá ilé yìí ó lè hàn náà wọn ní nǹkan kan kò lè hàn náà wọn ní nǹkan kan ju ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá ti kọ kalẹ̀ pé kò ní jẹ́ tiwọn lọ bákan náà kò sí léṣe iná làwọn ní nǹkan kan àfi ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá ti kọ wípé yóò mọ̀ jẹ́ tiwọn lọ eléyìí ìgbà tí ọlọ́run ọba àlékọ́lá tó sọ ayà yìí kalẹ̀ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábìwá <clears throat> muhammad sallallahu sallam anábìwá fi kínú anábì pinwọ́ anábì pinwọ́ àti mọ bẹ́ẹ̀ lọ́wọ́n ọba lé àwọn kẹfìrí wọ̀nyí anábì sallallahu sallam ó pinwọ́ àti mọ bẹ́ẹ̀ lọ́wọ́n ọba àlékọ́lá lé wọn lórí débi wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi ń yí anábìwá muhammad sallallahu alayhi wa sallam wípé bẹ́ẹ̀ lọ́wọ́n ọba fún wọn ni mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́n ba lé wọn lórí bẹ́ẹ̀ lọ́wọ́n ba kọ́ lọ́wọ́n ba àlékọ́lá kó fọ̀nà mọ́ wọn mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́n ba àlékọ́lá lé wọn lórí pé kọ́lọ́wọ́n kó pa wọ́n run mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́n ba àlékọ́lá lé wọn lórí pé kọ́lọ́wọ́n kó mọ́ fọ̀nà mọ́ wọn ṣùgbọ́n kí ni kó ṣe o bẹ ọlọ́wọ́n ba àlékọ́lá fún wọn pé kí ọlọ́wọ́n ba àlékọ́lá kó jọ kí ó fi wọ́n mọ̀nà sí ojú ọ̀nà òdodo kí ọlọ́wọ́n ba àlékọ́lá kó fi wọ́n mọ̀nà sí ojú ọ̀nà òtítọ́ kí ọlọ́wọ́n ba àlékọ́lá kó fi wọ́n mọ̀nà sí ojú ọ̀nà Islam mélòó mélòó nínú àwọn tó yẹ pé nípìnlẹ̀ ayé wọn wọ́n gbógun ti ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n nígbẹ̀yìn wọ́n padà kú sídìí ìran ẹ̀sán ọlọ́run ọba àlekíọ́lá lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ nínú ilé tá a bá tẹ ìrántí kankan ó yẹ ká rántí ìtàn àfáwà Umar ọmọ Khattab tó yẹ pé ìjọ tí Umar ọmọ Khattab tí ó gbèrò láti lọ bá ànábì sọlásọlá láti lọ bàjà tó gbèrò láti lọ dojú dàkọ ànábì wa Muhammad sọlásọlá ẹnìkan wá pàdé rẹ̀ pé ìwọ Umar ibo ló ń lọ Umar ibn Khattab tí Ọlọ́run kí ó bá yọ́nú sí wọn wọn láti mọ sọ fún arákùnrin náà pé ah àwọn fẹ́ lọ dojú ìjà kọ ànábì ni ànábì tí ò jẹ́ kí àwọn ò sinmi ànábì tí ò jẹ́ ká ká kí tí ò jẹ́ káwọn ò fẹ́rẹ̀ lóróró àwọn fẹ́ lọ bá ànábì jà ni ẹni ẹ wá sọ fún mọ̀rù wípé à ò bá tẹ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti inú ilé rẹ náà wá ní à wọ́n mọ̀ zac èwo ní tún èwo tún ní tinú ilé mi tí mò ń bẹ̀rẹ̀ láti bẹ̀rù àní mo ní mo fẹ́ lọ bá ànábì jà ìwọ tún ní kí n àbúrò rẹ gangan ó ti gba ìsìláàmù ìyẹn ní kọ́kọ́ lọ yanjú tó bá tù pẹ̀lú yẹn ló padà lọ bá ànábì bó ṣe gbọ́ báyìí bó ṣe yí ẹsìn rẹ̀ padà sójú ọ̀nà ilé nìyẹn ó bá lọ sínú ilé ìgbà tó wá dénú ilé ó wá gbọ́ lẹ́nu ọ̀nà tí àbúrò rẹ̀ yẹn ń ka Quran tó ń ka Quran tó ń ka Quran tó ń ka Quran bó ṣe wá wọlé bó ṣe wá wọlé tán àbúrò rẹ̀ yẹn wá pẹ̀lú ìpáyà àti ìbẹ̀rù tí ń bẹ lára Umar ọmọ àbúrò rẹ̀ yẹn wá mú ìwé yẹn ó mú ibi tó kọ Quran tó ń kà yẹn ó fi pamọ́ sábẹ́ pírò Umar sallallahu alaihi wasallam Umar radiyallahu wọ́n á sọ fún àbúrò rẹ̀ wípé ó yá mú ìwé yẹn jáde fún mi kí n gbọ́ ẹ̀rù ti wá bá òun wá ní àníyàn wípé à tí n bá fún ọ ní ìsìn ó lè fàyà ó yá mọ́ ká tí òun tó ń kà yẹn ó ti wá ń ka kùránì tó ń ka kùránì ọlọ́run bá àlékọ́ láwá ní kí ẹ̀mí rẹ̀ ó mọ sí payá kẹ́mi rẹ̀ ó mọ sí payá mo sì gba ọ̀dọ̀ ànábì muhammad sallallahu alaihi wasallam mo sì gbọ́dọ̀ ànábì lọ nìyẹn tó lọ gba béyà lọ́wọ́ ànábì muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó ti padà gba islam lọ́dọ̀ àbúrò rẹ̀ tẹ̀mọ́ mùsùlùmí a rí wípé ìtàn umaru tí a sọ yìí a rí wípé ìjọ tó láníyàn wípé òun fẹ́ lọ gbógun ti ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìjọ náà ni ọlọ́run ọba àlekọ́ lákàdàrà kó gba Islam bákan náà àgbàgbé ìtàn arákùnrin kan tá à ń pè ní usairin ọmọ abdullahi al-ashal al-ansori haisu kana ma'rufan bil adawati nítorí pé òun náà yìí tá a mọ̀mọ́ ni pé mímọ́ gbógun ti ànábì gbogbo ìgbà tó pátá yóò sá mọ́ sọ́dà ánìdá yóò sàmọ̀ ṣe ṣe ibi kí ó sàmọ̀ gbógun tí tànàbí sẹ́lẹ̀sẹ́lẹ̀ bá ń sọ gbogbo tànàbí bá ń sọ yóò mọ pàkúta sí i kò ní jẹ́ káwọn èèyàn ṣe kíni o kò ní jẹ́ káwọn èèyàn gbọ́dọ̀ ànábì sẹ́lẹ̀ àlọ́sẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ojú ogun awakọ̀tò ọ̀d tí ó ṣẹlẹ̀ alikọ́lọ́hùn ìsìlámù fi qalbihi ọlọ́run ọba àlekọ́lá ó fi ìsìlámù sí lọ́kàn ìgbà tọ́lọ́run ọba fi ìsìlámù sí lọ́kàn yìí anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi gan ò mọ̀ ẹnìkan kan ò mọ̀ pàápàá bó tilẹ̀ kó mọ̀ débi wípé ẹni wọ́n sàpadà pa sí ojú ogun ẹ̀sìn débi pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó padà fi hàn anabi wa muhammad sallallahu alaihi wa sallam wípé innahu min ahli janna huwa min ahli janna àti arákùnrin yìí òun náà ọmọ àlìjẹ́nà ni àwọn àfa wọn ní mísìlẹ̀ haza rọ́jú irú ọkùnrin tá a sọ yìí nìsín lámú ìsọ́lì lárọ̀kà kò kí òun rí fọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi ṣe kòǹgẹ́ pẹ̀lú wípé ó padà gba islam ṣáájú kó tó jáde ní láyé gbogbo àwọn nǹkan wọ̀nyí hikam ọgbọ́n bẹ́ńbẹ́ wàlákin naha majhula ṣùgbọ́n ọgbọ́n tí ń bẹ́ńbẹ́ ọlọ́run ọba àlékọlá kò fi mọ̀ wá pàápàá bó tilẹ̀ kó mọ eléyìí ló fà á tó fi jẹ́ wípé gbogbo ẹni tẹ́nikẹ́ni tọ́lọ́run bá bá ti fọ̀nà mọ̀ kò gbúdọ̀ mọ́ fi àwọn tí ò tí ì mọ̀nà ṣe yẹ̀yẹ́ ó lè dọ̀la kan dáa jù ọ lọ gbogbo ẹnikẹ́ni tó bá ti wà guided kò gbúdọ̀ mọ fẹni tí ò bá tí ì ní guidance ṣe yẹ̀yẹ́ ìwọ tó ti wà mú wá fact ọlọ́run ọba ti sàánú rẹ ó ti gbà fún ọ àmọ́ fẹnikẹ́ni ṣe yẹ̀yẹ́ nítorí pé ẹni tó fi ń ṣe yẹ̀yẹ́ yẹn o ò mọ̀ bóyá ìwọ lọ padà wà nípò tó ń wà lọ́la tó ń padà wà ní ipò tí wọ́n wà lọ́la eléyìí ló fà á tó fi jẹ́ pé gbogbo condition tá a bá bára wa lórí àáfíàtul iman lórí àlàáfíà ìgbàgbọ́ ká mọ̀ dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ká mọ̀ dúpẹ́ fún ọlọ́run ọba àlekẹ́lá subhanahu wa ta'ala ó ń la in shakartum la zidannakum tẹ́ ẹ bá ń dúpẹ́ dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ní òun tún máa ṣe àlékún oore òun lé yín lórí nítorí náà gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá kádàrá wípé kó ní ìmọ̀nà tó bá kádàrá wípé kó jẹ́ olùgbàrà fún ọlọ́run ọba subhanahu wa O gbúdọ̀ fi ẹnikẹ́ni tí ò tí wà lórí ìmọ̀nà sí ẹ̀yẹ ìwọ ọlọ́run ọba ṣàánú rẹ pẹ̀lú pé o kì í ṣe sìná o kì í ṣàgbèrè o kì í ṣe panṣágà o wá rí ẹni tí ń ṣe sìná tí ń ṣàgbèrè tí ń ṣe panṣágà o wá fi ń ṣe ẹ̀yẹ a mọ̀ fi ṣe ẹ̀yẹ o ṣùgbọ́n dúpẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi ọ́ ṣe kòǹgẹ́ dáadáa dúpẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ṣàánú rẹ wá mọ sàlékún ọpẹ́ yìí kọ́lọ́wọ́n bá àlékọ́lá kó lè bá àmọ́ sàlékún ìdára rẹ̀ kó lè bá àmọ́ sílé ọ lórí ẹ̀jẹ̀mọ́ mùsùlùmí ẹ̀yin olùgbọ́ anú ilé gbogbo àwọn ẹ̀kọ́ yìí afẹ́ kí a mú gbogbo àwọn ẹ̀kọ́ yìí afẹ́ kí a mú lò gbogbo àwọn ẹ̀kọ́ yìí afẹ́ kí tẹ̀lé ká sì lò nínú ìsẹ̀mí ayé wa anábìwá muhammad sallallahu alayhi wa sallam subhanahu wa ta'ala ọlọ́run ọba pé anábì sákèésí ọlọ́run ó bá ànábì sọ̀rọ̀ láìsà lákàmínà amúrṣe ní tó wá ń sọ yìí mọ́ kò sí tó kàn pẹ̀lú ẹ ọlọ́run ọba àlekọ́lá ìyá alámùmọ̀ sí rọ ìbádìí ọlọ́run ọba àlekọ́lá òun ló mọ ibi tí àwọn ẹrú rẹ̀ padà kángun sí làgbà tí ọlọ́run ọba àlekọ́lá tó ti wá bá ànábì muhammad sallallahu alayhi wa sallam tó ti bá sọ̀rọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí àwọn mọ̀lẹ́bí rẹ tí wọ́n jẹ́ lásùnmọ̀ rẹ àwọn ni kò ṣe kí ni o àwọn ni kò fà létí àwọn ni kò kì nílọ̀ nígbà tí ara yìí sọ̀kalẹ̀ ó sọ wípé ànábì ni yá máa ṣara ẹ̀yin kúrẹ́ṣì mo pè yín ẹ̀yin jàmáà mi mo pè yín ẹ̀yin ẹbí mi mo pè yín ànábì wa ń lọ ọgùn ànábì ń pariwo fún un pé ìṣòro anfusakum ẹ gba ẹ̀mí ara yín là o ìṣòro anfusakum ẹ la ẹ̀mí ara yín o la ogni ankun mina la iṣẹ́ àtorí pé tọ́lọ́wọ́n bá àlékiọ́lá tó bá gbà yín mú pẹ̀lú ìbínú àmì níkàpá láti gbà yín lẹ̀ o ṣùgbọ́n torí pé àti ìkú láyé àmì lọ sókè àmì lọ sílẹ̀ ẹ̀mí sì wà lára wa á lóore ọ̀fẹ́ láti ṣàtúnṣe báyìí o láìgún ní ankun mina la iṣẹ́ à ní níkàpá lórí yín tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ṣe tọ́lọ́run ní èyí kápá láti sọ fún ọlọ́run bá tí kò mọ́ fi àjẹ́ yín o lẹ́yìn ìgbà tẹ́ bá kọ tí ọ̀gbọ́n sí àwọn ìpèpè tá à ń pèpè sí ọ̀dọ̀ ọlọ́run bá tá à ń pèpè fún yín pé kẹ́ ẹ gbà fún Allah subhanahu wa ta'ala ànábì tún pariwo ànábì ní ya Abbas ẹ̀ eh, mo pe ìrẹ́ Abbas ọmọ Abdul mo pe ìwọ Abbas ọmọ Abdul Muttalib lá ogun ní anka mínú ńlá iṣẹ́ à tọ́ ọ bá kọ̀ tọ́ ọ bá gba Islam ah gbogbo ara láwọn ọba àlékọ́lá bá fi ọ́ dá gbọ́dọ̀ mi o anabi sallallahu alayhi wa sallam tún tẹ̀síwájú ó ní yá sọfíyàtò amọ̀tà rasulillahi sallallahu alayhi wa sallam ìwọ sọfíyà tó mi a mo mọ̀ ń pè ọ́ láogun ní áńkì minallahi shay'a tó o bá kọ̀ tó o bá gbà tó o gbà fàfọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní rẹ bá lẹ́yìn rẹ̀ o. wàyá fatimatu binta muhammadin ìrẹ fatima ọmọ muhammad ẹ̀rí ànábìwá muhammad sallasala ó tún á pe ọmọ bíbí inú rẹ̀ ó tún pe ààyò rẹ̀ tí í ṣe fatima bintu muhammad ó ní sàlíní mímọ́lì à ìrẹ ọmọ mi obìnrin ìrẹ fatima gbogbo ohun tó bá fẹ́ béèrè lọ́wọ́ mi báyìí à mo mọ béèrè lọ́wọ́ mi báyìí mo béèrè báyìí mo ṣìt èyíkéyìí tó bá fẹ́ béèrè lọ́wọ́ mi iye kíye tó bá fẹ́ béèrè lọ́wọ́ mi máa fún ọ láúgbìn áńkì mínà lọ ìṣe hàn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba àlékẹ́lá ní ìníkapá kankan láàǹfà òkà bìṣẹ́hìn dúnà lọ ní ìní àǹfààní kankan tí mo fẹ́ ṣe fún ọ lẹ́yìn ilé ìtọ́lọ́run ọba àlékẹ́lá bá kádàrà fún mi láti ṣe fún ọ ṣùgbọ́n tá ti kúrò láyé báyìí kálukú pẹ̀lú ẹrù rẹ̀ ni o olórí yóò di orí rẹ̀ mú ni o wàlá àmúnáwó kìmí ṣe àrọ́dàhù lọ́wùlà lọ́wọ́ anabiwa muhammad sallallahu alaihi wasallam la yuguni an ahadin ṣe an afta an abi wa umi anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi ò ní ìkápá lórí láti gba ẹnikẹ́ni sílẹ̀ o kódà tó fi dórí bàbá rẹ̀ tó fi dórí ìyá rẹ̀ tó fi dórí àwọn ọmọ rẹ̀ tó fi dórí àwọn ẹbí rẹ̀ gbogbo wọn pátápátá oní anabiwa muhammad sallallahu alaihi wasallam oní anabi ń kì nílò pé tọ̀ ìrẹ́ fatima ṣètò ọlọ́run ìrẹ́ sọfíyá ṣètò ọlọ́run ìrẹ́ abbas ṣètò ọlọ́run gbogbo àwọn kẹlímọ́tì yóò mọ̀ jú wa níwèé wípé a kánàbí sallallahu alaihi wa alihi wasallam tó bá fi lè sọ báyìí fún àwọn ẹbí rẹ̀ kánàbí sallallahu alaihi wasallam tó bá fi lè sọ báyìí fún àwọn fámìlì rẹ̀ ó túmọ̀ sí wípé ẹni tí ò bá fámìlì pẹ̀lú àmẹ́bùwà Muhammad sallallahu alaihi wa alihi wasallam a tí ò bá ti wá ṣe tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò àmọ́já sí pé ntójú rẹ̀ bá rí kó ṣe kí o kò faramọ́ ntójú rẹ̀ bá rí kó ṣe kí o kò faramọ́ jàmọ́ mùsùlùmí gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí yóò mọ jú wa níwèé wípé èèyàn ò gbúdọ̀ síjà tí ń dòdò lórí hìdáyà gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́ bá àlékọ́lá tó bá fọ̀nà mọ̀ kó mọ̀ fẹ́ni tí ò tí mọ̀nà sí yẹ̀yẹ́ o torí pé kò sẹ́ni tó mọlẹ̀ tí ó sú o kò dẹ̀ sẹ́ni tó mọ ihun tí ó ṣẹlẹ̀ lọ́la torí náà gbogbo ẹnikẹ́ni tó bá nínú ìṣesí báyìí ká lọ ti ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá nínú ìṣesí báyìí ká lọ ti ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ ká lọ ti ọwọ́ rẹ̀ ká lọ ti bọ aṣọ gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́lọ̀ ọba àlékọ́lá tó fi ń sọ fún wa wípé anábìwá muhammad salasala kò ní kápá lórí ẹnì kankan tó bá kọ̀ láti ṣètò ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí ó gbúdọ̀ mọ orin lẹ́nu ọkàn wa ni tá a fi mọ ṣàlékún nínú ìgbàgbọ́ tí ó sì mọ láàrin alkhawfu òun náà ni ìbẹ̀rù wàrọ̀jà àti ìní àgbìyẹlé pétọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tá a ti ṣẹbọ nígbà tá a ti lẹ́bọ lẹ́rù tá a bá kú làálà lọ́ha yarhamana ọlọ́run ọba subhanahu wa ta'ala ó súnmọ́ kó kẹwàá bákan náà a tún mọ páyà lórí àwọn àìsí déédéé wa pé kọ́lọ́run ọba àlékẹ́ lákòjọ́ kó mọ̀ sí gbá wa mú gbogbo àwọn ilé tá a bá ṣe tá a rí pé tọ̀ eléyìí inú tọ́lọ̀ ní ká ṣe ni tó sì bọ́ sójú ọwọ́ tó bọ́ sójú ọwọ́ lójú tiwa àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́n àlékẹ́ lákọ́lọ́run kó bá wa gbà nítorí náà ẹnìkankan ò gbúdọ̀ níjà kí nídòdò wípé ibi àwọn abáṣẹ́dé yìí àtúngbùdọ̀ ṣiṣẹ́ kankan mọ́ ó ti tó báyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam wípé wà á bùdó rabbaka hatta ya'tiyaka al-yaqin ìdá anábì sallallahu alayhi wa sallam ọmọ jọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ó títí tí kò fò adébọ nítorí náà kò sí èyíkéyìí iṣẹ́ ẹ̀sìn tí yẹn lè ṣe kò sí èyíkéyìí gbẹ̀yìn tí yẹn lè ṣe nídìí asheikh abdulkadir jelani olkelaini ìkan náà àwọn sálàf Sheikh Abdulkadir Jelani akànnì ìtàn wọn wípé shaitan ó gbìdánwò wọn lọ́jọ́ kan ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sì mú wọn yege ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sì jẹ́ kí wọ́n ṣàṣeyọrí nínú ìdánwò shaitan náà wọ́n ní àbáyé wọn nínú ẹni tó kún fún ìbádà lọ́pọ̀lọpọ̀ ni wọ́n gẹ́gẹ́ bí a ṣe kà á nínú ìtàn ìgbésí ayé wọn olùsìn lọ́wọ́ ọba ni wọ́n ábídù ni wọ́n wọ́n máa sin lọ́wọ́ gan-an débi wípé ṣàtọ́nù wa sọ fún wọn jọ́kàn pé yá Abdul ya abdulkadir ìrẹ́ abdulkadir ìní rọ̀fàtù anka teklif látòní lọ irun gbogbo ikú fún ọ látòní lọ ààwẹ̀ gbogbo ikú fún ọ látòní lọ zaka gbogbo ikú fún ọ látòní lọ hajj gbogbo ikú fún ọ látòní lọ ààwẹ̀ gbogbo ikú fún ọ ìní rọ̀fàtù anka teklif látòní lọ gbogbo sẹ́sìn pátá mo yọ̀ǹda rẹ fún torí pé gbogbo tó ti ṣe náà ní í abdulkadir jelani wa ń sọ fún ẹni tó sọ̀rọ̀ ọjọ́ náà wípé alanta lọ rọ́bù samawati wal ard ṣé ìwọ tó ń bá mi sọ̀rọ̀ ṣé ìwọ ni ọlọ́run ọba tó ní sánmọ̀ àtilẹ̀ ìwọ ọlọ́run ọba tó ní sánmọ̀ àtilẹ̀ wọ́n ní bó ṣe gbọ́rọ̀ lẹ́nu àfa àwa abdulkadir jelani wọ́n ní ibẹ̀ náà ni shaitan ló ṣe kí ni o ló ti pòórá ń bẹ̀ tẹ̀mọ́ mùsùlùmí tó bá yẹ pé àwa ni a lè fẹ́ gba ìtànjẹ wípé tọ̀ àti kíni o àti sinlọ́n débi ògóńgó àti sinlọ́n débi tó lápẹẹrẹ nítorí náà a lè mọ bùkátà láti sinlọ́n ọba mọ́ kò sí nǹkan míì tó la ilẹ̀ ẹ̀lì ìmọ̀ ló la ẹjọ́ bá ti mọ̀ pé alẹ́ ẹ̀lìmù nàjà ìmọ̀ òní ọ̀la minal halak kúrò níbi ìparun lọ́ọ̀lọ́lẹ̀ ẹ̀lìmù tí kì í bá ṣe ìmọ̀ ẹ̀rí pé ìdánwò tí èṣù mú wá látọ̀dọ̀ ara rẹ̀ wá sí ọ̀dọ̀ arákùnrin yìí pẹ̀lú wípé ó sọ fún wípé rọ́fà òǹfà ánírú àtẹ̀klif pé kó mọ́ kírun mọ́ kó mọ́ gbàwẹ̀ mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣàtọ́nì ìbámu jẹ́ lére ṣùgbọ́n sábàkọ̀ láhùlẹ̀ ìlmù ìmọ̀ ti ṣáájú ìmọ̀ ti gbáwájú lọ́dọ̀ rẹ̀ wàkọ̀dẹ̀ àròfà ó ti mọ̀ wípé kò sẹ́nì kankan tí wọ́n gbé ìjọsìn kúrò fún lórí pé kó mọ̀ sí lọ mọ́ illa al-amwat àyàfi àwọn tí wọ́n bá ti jọ́ lọ́wọ́ ọba àlekẹ́lá ní pé àfi àwọn tí wọ́n bá ti kúrò láyé tí wọ́n ti di òkú tí wọ́n sì lórí láyé mọ́ àwọn wọ̀nyí òun náà ni a lè sọ wípé rufi anihun ateklif kò yí sọ̀rọ̀ yẹn fún wọn kánjọ́sìn fọlọ́run ló fi jẹ́ wípé nínú eléyìí tó kọ́ mọ́ àtàwọn yẹn máa ń ṣe tá a bá fẹ́ kírun sókù lára a rí wípé àwọn èèyàn tún á lọ mú blọ́ọ̀kù àbí kán lọ mú bíi pákó kan wọ́n tún wá fi ti òkú lẹ́yìn kí òkú yẹn kó tún lè kọjú sí kíblà eléyìí àdádálẹ̀ ni o kò sí nínú ẹ̀sìn pàápàá àbòtilẹ̀ kó mọ ẹ tẹ́ òkú sílẹ̀ ẹ fẹ̀yìn òkú lélẹ̀ ẹ kírun sí lára kókù ó kọjú sókè bó ṣe kọjú sókè o torí wípé rúfin àánihu atẹ̀klif bó ṣe jáde láyé tẹ́mi kù láàrẹ̀ kò sí ìjọsìn kankan tó tọ̀rọ̀ ẹ̀ fún mọ́ so ẹ wá fẹ́ kírun sí la ẹ tún wá ń dojú rẹ̀ kọ kíblà èwo ní tiẹ̀ kò sí nǹkan kan tó kàn án mọ́ pẹ̀lú ìjọsìn ìjọsìn tó fún zuri ìsọ̀ràn fún mọ́ wákàtí márùn kò sí nǹkan kan tá à ń ṣe inú ẹ̀sìn mọ́ tẹ́mi bá ti bọ́ kò sí nǹkan kan nínú tá à ń ṣe inú ẹ̀sìn mọ́ tí ó wà fún òkú sórí torí náà gbogbo ẹ̀yin tó bá fẹ́ kí n sókù lára tẹ́ẹ̀tún mọ́ búlọ́ọ̀kù tẹ́ẹ̀ fi rọ òkú lẹ́yìn tẹ́ẹ̀ ní jẹ́ni lẹ́nu ó mu Ona náà ní pé ẹfẹ̀ yòókù lélẹ̀ ẹ kírun sókùlà tẹ̀mọ́ mùsùlùmí wà abdulrọ̀ bákà àtàyà àti àkàlẹ̀kìn àyà yìí ló wá sí ọkàn sheikh jilani wa kilani lọ́jọ́ tá à ń sọ yìí táwọn pé ṣẹ̀tọ́n ó dán wò yìí abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala ọlọ́run gbogbo ibikíbi tá a bá sìn ọdẹ má jẹ́ ká gba ìtànjẹ pẹ̀lú ṣẹ̀tọ́n gbogbo ibikíbi tá a bá sìn ọdẹ ọlọ́run má jẹ́ ká gba ìtànjẹ pẹ̀lú èṣù ọlọ́run má jẹ́ ká gba ìtànjẹ pẹ̀lú iblis gbogbo eléyìí tí a ń ṣe nínú iṣẹ́ ìjọsìn kọ́lọ́n kó jọ kó sànù wá kó gbà á lọ́wọ́ wá ọlọ́run gbà á lọ́wọ́ wá ó fi sínú mizan hasanat tiwa ibi tá a ti ran kan páàtì bá lọ́dọ̀ rẹ tábà dọ̀rọ̀ náà ní ká ti bá ọlọ́run mọ̀jà banda kejo birahmati ya rahman rahimi gbogbo àwọn tí a ń gbọ́ ètò yìí pátápátá abẹ́lọ́wọ́n bá fún wa kọ́lọ́wọ́n bá àlékọ́lá kó bá ṣe àlámù rẹ̀ nírọ̀rùn kó dẹ̀ rahimi tọ́ tó ti di jẹ́ mẹ́jọ tá a tún mọ̀ èmi ọmọ ìyá yín abu ayman alasali ló ń dágbére fún yín pé lìkọ́hùn náà bìlà asali wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.